بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته فنتساج من حتم الإعراب يتجت محمد حداد الإمام جمال الدين أبي محمد القاسم بن علي الحريري البصري جتافك بلاتي بالنوع آه، الثاني من أنواع الكلام هنا كيجي من عوانا أورو هذا سوف يعطيك اسم هنا تجي فعلون fíìlù yẹn la fẹ́ mẹ́nuba afẹ́ mẹ́nuba fíìlù wà àìlàmọ́tòfò fíìlù wà àìlàmọ́tòfò ó fi hàn kó lè tẹ̀ máa kọ sínú ìwé yín àwọn ni pé àìlàmọ́tò fíìlì àìlàmọ́tò fíìlì àwọn lè dá afẹ́ fi bẹ̀rẹ̀ lẹ́nu. بسم الله الرحمن الرحيم والفعل ما يدخل قد وصل يحسن عليه مثل بان أو يبين والفعل ما يدخله hmm. قد وسن tí ọ̀sá sì ń tẹ̀sán wàlìfẹ́yìn ló. wàlìfẹ́yìn ló máa yẹ dókòlò wàsínú àlẹ́ ìhìn mẹ́sìlú bá ní àwùjọ. والفعل ما يدخله قد وجب ما يدخل والفعل ما يدخل قد والسين عليه مثل بان أو يدين والفعل موجود كنا وإشي مثل باب ما يدخل قد والسين هوني وتقدع السين àbẹ̀wọlétì àléhì kọ́wọlétì mísìlò bàánà bí àpẹẹrẹ bàánà káwòyẹ bíínú tàbí yẹ bíínú. òfin ẹ̀fẹ́ àmì alákọ̀ọ́kọ́ fún fẹ́yìn alákọ̀ọ́kọ́ àwọn oníkíni ọ dòkóòlù kọ́tì nkọ́dí wọlé tọ̀ dòkóòlù kọ́tì alẹ́ yìí nkọ́dí wọlé tọ̀. kí ẹ wọn lẹ́kọ̀ọ́ lẹ́yìn ẹ wàá sọ pé mislu kọdíbáánà. àdìrẹ́ mislu kọdíbáánà kọdí ọkàn ìwé báánà tó wà ní ìtura yìí. ẹlẹ́ẹ̀kejì dọ̀kọ́lù síìmù síìmù yẹn kíkọ táwa ń pè ní pé wà ń pè ní kíni síìmù tẹ̀síìsì àti gbọ́gbọ́n ṣe kò sí inú àtẹ̀fíìsì àwọn onísìnù tí a fi máa ń fi nǹkan síwájú. bíi kí wọ́n sọ pé lágbájá ọ̀pọ̀ ohun tí ń pè yìí ni wọ́n á ní sàkóso màá kọ́. sàáyán àti wíìnì ó fi hàn yí pé ohun tí ń bẹ lẹ́yìn rẹ̀ fún ìlú ni. ẹgbẹ́ náà ọ̀rọ̀ mi díẹ̀díẹ̀. ọ̀rọ̀ náà lè kọ́ mísìlú sàkóso ẹ̀dígẹ́tì báyìí ó ti dàpẹ́rẹ́ méjì tí mo ti fún wa bẹ́ẹ̀ nítorí kó sòwò àánú pẹ́lá yìí wọn ni wà lè fi àyìn ló ohun tó ń pè lọ́rọ̀ ìṣe máa yẹ dẹ̀kọ̀lọ̀ kọ́d wá sí inú alaikum salam wọn ni wà lè fi àyìn ló ọ̀rọ̀ ìṣe lẹ́ẹ̀kejì ni mo ti wù yàn máa yẹ dẹ̀kọ̀lọ̀ kọ́d àwọn ni wọn ti kọ́jú bá wọlé tì wá sí inú àlejò àti sí inú mísìlò báànà bí àpẹẹrẹ báànà nínú ìtumọ̀ báànà ọ̀hàn àwòyẹ bínú àbí ọ̀hàn mo wá ti fún alápẹẹrẹ pé àmì àkọ́kọ́ fún fìlì òun ni dùkún ọtí ṣàlẹ̀ yìí bí àpẹẹrẹ kọjú báànà ọ̀rọ̀ ẹ̀dígẹ́sì wọ́n tún wá kọ́ nọ́mbà tú dùkún sínú ṣàlẹ̀ yìí bí àpẹẹrẹ sàátì tóbò. ṣé àdìgbò mo wí bẹ́ẹ̀ àtúwà tẹ̀síwájú o. حوله قاته قوما يحدث وقولهم في ليس لست أنفق حوله قاته حوله قاته قوما يحدث وقولهم في ليس لست أنفق حوله حق أو أولى حفظه أولى حفظه تاء من يحدث كقولهم في ليس لست أنفس أولى حفظه تاء من يحدث سجل يفعل أولى حفظه وفي العلامة الثالثة àmì kẹta nínú àwọn àmì fíìlì ọwọ́ yín gbọ́dọ̀ máa ṣiṣẹ́ o àmì kẹta nínú àwọn àmì fíìlì òun lèyí tó bá lọ bá táwù máa ń yọ àdéfò o ẹni tí ń sọ̀rọ̀ ọ̀tọ́ ò lè hìm fi ilẹ̀ ìsá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn tí wọ́n bá sọ ń bi ilẹ̀ ìsá kọ́sọ́ pé lásìkò kékeré lásìkò ẹ̀sìn ẹ̀sọ̀ fẹ́ sọ pé nínú àmì kíni ọ àmì fìlè ọ̀hún ni tá o kí lẹ fẹ́ pé o ìfàì nípa rẹ̀ nìyí ẹ̀sọ̀ pé tá o ìfàì ẹ̀fẹ̀ ti rí mbẹ́ àpẹẹrẹ pé fìlè ní nǹkan yẹn kí ni tá o ìfàì mo ní bí n sọ pé kàtà bùtù ẹ̀jẹ̀ kàtà bùtà ẹ̀ ti gbọ́ mi bẹ́ẹ̀ káàtún kẹ́yìn ìní ló já mọ̀ pé fún ìní lọ ṣáájú. àwọn lọ sọ àwòtá àwòlá ìkọ́tùhù táhù máa ń yọ àdéhùn àbí kó má lọ lépa bá táwù ẹni tí ń sọ̀rọ̀ ọ̀pọ̀ lè yé gẹ́gẹ́ bí gbólóhùn wọn tó wá sọ níbi láìsà lọ sọ pé lásìtú àǹfòsò lásìtú àǹfòsò lásìtú gẹ́gẹ́ la fẹ́ lò ó túbẹ̀ ó jí wa kó láìsà yẹn fún ìlú ni ọba jẹ fún ìlú náà ti sùn jù bẹ́ẹ̀ lọ lastu anfuktu ìwé òtútọ́ ìwé òtútọ́ ọwọ́ fi hàn pé pẹ̀rẹ̀ kẹta òun ni táwù alikini alfa'il lẹ́nu bẹ́ẹ̀ mo ti pé kọ́ rẹ̀ táwù kí ni wọ́n pè táwù alfa'il táwù ẹni tí ń sọ̀rọ̀ kàtàbùtù kọ̀ràtù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó ara rẹ̀ náà ni bọ̀rọ̀ bùtà wà ibi tọ̀rọ̀ bùtì tó wá fẹ́ kọjú dáyàwó rẹ̀ ìgbàkùn tọ̀rọ̀ bùtì. àwọn kan náà àmúra dàṣẹ kọ̀ọ̀kì náhwákọ́l ọ̀mísìlóhùn dùkọ́l wàmbàṣẹ́t wàṣọ́rọ́bùwàkọ́l. àwọn kan náà àmúra dàṣẹ kọ̀ọ̀kì náhwákọ́l ọ̀mísìlóhùn dùkọ́l wàmbàṣẹ́t wàṣọ́rọ́bùwàkọ́l. لو كان أمرا ذا اشتقاق نحو, نحو كل ومثله دخل بسيط واشرب وكل أو كان أو كان أمرا أو كان أمرا tàbí pínpín ní ẹ sì jẹ́ ọ̀rọ̀ ìṣe ọ̀rọ̀ ìṣe command ajé àṣẹ ọ̀rọ̀ àṣẹ bá ti wí bẹ́ẹ̀ ṣe kọ́ ọ̀fin tí wọ́n yá láti di ọ̀rọ̀ kan bí àpẹẹrẹ kúl gbogbo ohun lọ́bẹ̀ ti jámúrò má jàre láàmú fún ìlè ni. ẹ wàá sọ pé àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kẹ́lẹ́ olókùn báyìí àpẹẹrẹ kẹrin ẹ sọ yìí pé káwọnùhù abúlá tí nǹkan ẹni jáṣẹ káwọnùhù amúra tí nǹkan ẹni jáṣẹ àmì ni pé fún ìlè ni ni. bí àpẹẹrẹ kóòlì irú ẹ̀ náà tún ni old holy láti mú kanú gbogbo ẹ̀ ìmbáṣẹ tọ̀ kí ni ìtumọ̀ ìmbáṣẹ tọ̀ òun ni pé yọnu wáṣọrọ bẹ mu ọkọọl jẹ sọ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí wọn ni wàlú fẹ́ ìlú òun tó ń pè ní fẹ́ máa yẹ di kọlọkọ lọ sí inú òun ni wọn ti kọ́lé àti sí inú máa ń wọlé bá alẹ́ yìí ká wọlé tì í nífìlò bàánà bíi bàánà mo sọ pé àpẹẹrẹ fún ilé àkọ́kọ́ òun ni kí ni odò kúlò kọ́d aláìhè bí àpẹẹrẹ bàánà kọ́dí bàánà áwòyẹ bínú bínú ni yẹ bínú ni sí ilé ìwọlé tán ìjọba kò fàyẹ bínú ń padà clear àwòláhì kọ́tù àbí kò lè paba yáwó mọ́yìn yóò káà ẹni tí ń sọ̀rọ̀ ẹni tí ń kálẹ̀ ó sọ fún wa pé bó ṣe jẹ́ mutakallim ó lè jẹ́ mukhatab náà qawlihim fi laysa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn tí wọ́n bá sọ pé laysa wọ́n sọ pé lastu anfusu ìní òtítọ́ túùnì àti àpẹẹrẹ ni pé fìlì ni wọ́n ti ṣáájú rẹ̀ nígbà tẹ̀lé tù ẹ gbà mí bẹ́ẹ̀ dẹ́ ọ̀kánà amran àbí kí nǹkan níbẹ̀ jẹ́ amúrú ẹ̀mí ẹ̀pẹ́ ń dọ́bẹ̀ tí lè jẹ́ kọ̀mándì má dàrẹ́ láàmú fún ìlú ما هو كل كافر كل ها ومثله كافرنات ادخل ولي وانبسط ها جنو واشرب مو وكل وجه tábà tí mo díẹ̀ díẹ̀ láti rí i pé yàní afẹ́ràn yẹn ti ń dọ́gbọ́n mú ti ń dọ́gbọ́n mú wá díẹ̀ díẹ̀ àwọn ìpín tí fún ìlè pín sí tó súnmọ́ ká padà tẹ̀lé tó bá yá ìpín fún ìlè pín sí mẹ́ta ìbẹ́ ti dá mi lóhùn lánàá àní máa bí àní mo zọ ọrẹ àmọ́ kò wá sí ìta àti ìmẹnubà bí ìtẹ bá sọ báánà ọjọ́ mọ ọdí abẹ́ẹ̀kọ́ bẹ̀bí inú ọjọ́ mọ dọ̀rẹ́ gbogbo èmi làwọn kúl ọdún kúl àwọn jẹ́ kí ni ọ̀ báyìí nìyí o àwa fẹ́ sọ fún wa nípa àlámàtul harb kila mi arafi wato musafirun jadid alamatul harf sai arafi na ilami a ilami amina ló tún jẹ wani walharun fún ma laisa tilahu alama àti sí ala kọ́ọ̀lì tẹ̀kùn alama. والحرم ليست له علامة فاكس على قولي تكون علامة والحرف ما ليست له علامة فاكس على قولي تكون علامة. ó fi hàn pé báàbò الحرف láti dé ọ̀rọ̀ nípa لا تنسوا أننا قسمنا الكلام إلى ثلاثة أنواع ها أو نقول جعلنا الكلام ثلاثة أنواع أرى ذكرنا ما تعفوات له قسم اسم وقسم فعل وقسم حرف قد تحدثنا ها أو تكلمنا عن الاسم الفعل الآن نتكلم عن الحرف هتصفوا عن قولك أتفعل؟ باي نسين هتصفوا عن الحرف أفهم ده ما في الأربع سنين الأربعة صنانية والحرف ما ليست له علامة أبي سيري عرفي هوني وتيو لامي أنا كتاني lámì ń tẹ̀ àìlámì gan lójú ọjọ́ àràfì ẹ̀kú ńgbà tá a máa sọ̀rọ̀ yìí sì mí lẹ́ẹ̀kan a ní olùgbà járí àràfì járí lè wọlé tọ̀ gbà débi fún mi lẹ́ẹ̀kan a ní kọ́dé àti sùn lè wọlé tọ̀ ó dẹ̀ lè já múrò ọjà àràfì òun ò tẹ̀ lámì ọ̀kìs alákọ́ọ́lì àfààní máa ṣàfiwé lórí ọ̀rọ̀ mi ọ̀tún ni àlàmà ó sì dẹ̀ onímọ̀ àlámọ̀ onímọ̀ ní jẹ́bẹ̀ wọ́n máa gbalẹ̀ àlámọ̀ tù àgbà àlámọ̀ tàkọ́kọ́ òun ò ní sádà àmì lélẹ́ẹ̀lì wàlhárùtù àràkà máláyé sátìláwò àlámà òun ni ohun tí ò lámì ọ̀kís àlákọ́ọ́lì máa ṣàfiwé lórí ọ̀rọ̀ mi ìyẹn ni pé gbogbo ohun tó bá ti rí tí ò lámì àràfin ìkúnnà àlámọ̀ wàá sì di olùmọ̀ wọ́n fẹ́ fún alápẹ̀rẹ̀ àràfin. مثاله حتى ولا وثم وهل وبل ولو ولم ولما مثاله حتى ولا وثم وهل وبل ولو ولو ولما مثاله حتى ولا وثم wàhálì wàbálì wàláwù wàlámà. àwọn ìdàrẹ oníláwà ni àwọn sì tún máa lọ fi sọ yìí wọn máa sọ pé kí ọkọ ó dì mọ́yàwó rẹ̀ lójú àgbo wọn máa lọ mú rìn yìí wá gbọlọdẹ àjọra wọn mìsàlù àpẹẹrẹ àràfi àwọn ni hàtà hàtà. ذلك ما صلانا حتى ما مطلع الفجر حتى ولا بين لا لا تأكل لا يعرفي أدري به أريس لا ميجي لا دني لنا نفيا لا نهيا لا تأكل لا نهيا دني وثم أتي ثم ها أني wọ́n lè sọ pé kàtàbà tó ń mọ́ kọ̀rọ̀ à mo fẹ́ kọ́ máa má pẹ̀rẹ̀ wá bẹ́ẹ̀ yẹn àmọ́ pé mi ò mi ò dúró èmi ń ṣiṣẹ́ ìwọ́ jókòó gbọ́wọ́ lọ́wọ́ hàtà àpẹẹrẹ tí mo mú fún yín hàtà mọ́tìláyìn àjọ làá bí kọ́ pé látàkò ní látàkò ní sọmọ bí kọ́ pé kàtàbà tó ń mọ́ kọ̀rọ̀ à gbogbo ọ̀yẹ́lẹ́ta ni wọ́n wọ́n ń jọyìn rẹ̀ mọ́rọ̀ ni wàhálì wàhálì ìjẹ́ wàhálì já àdìdé àdìgá ìdìbà yẹn wàhálì àwọn àgbà pé báyìí báyìí zahara bí kò sí pọ́ ti lọ ìdìbà yẹn àwọn ṣe máa ń lò ní ni o wàláwó láwó abáṣe wípé láwó ansọfà náà láwó tààlà báyìí kọ́ kẹ́kọ̀ọ́ ni ọba mọ̀ pé ohun tó ń sèyàn ọ̀dà wọ̀lám ni wọ́n sọ pé làmúyẹ́lì ẹtì gbọ́ bẹ́ẹ̀ gbogbo wọn yẹn lẹ́tà ni wọ́n wọ́n béèrè pé lágbájá ń kọ́ náà ọmọ kíláàsì yìí kò tí ì ọ sọ pé lámà yá àtì lámà yá àtì ìdìtì ìdìbìsì gbogbo ohun tí mo kà á lẹ̀ hàtà là ọmọ hàl bàl làó àti lám àti lámà ó lo àhúrò lẹ́tà ni wọ́n wọn ọ̀dẹ̀ lámì kan tí yẹn máa fi mọ̀ wọ́n lẹ́yìn kankan máa rí pé kọ̀ọ̀ká lámì kọ̀lámì náà lámì rẹ̀ wọ́n sì máa fi ń sọ̀rọ̀ pọ̀ láwọn kan fi ń pè ní conjunction. eléyìí tá a tún fẹ́ kàn nísìn òun ni báàbù kìíní o àlùmọ̀ àrífàtì wọn mẹ́sàràtì àlùmọ̀ àrífàtì wọn mẹ́sàràtì kí ló ń pè ní máa rífà òun lè ń kẹ́ ti wọn nẹ́kà àwọn lèyí tá a mọ̀ hàn èyí tẹ̀yẹ̀ ti mọ̀ lèyí tá a mọ̀ bàbá ní àrọ́jùlù ọkùnrin tá a mọ̀ bàbá ti di rọ́jùlù ọkùnrin tá a mọ̀ ìbọ́ẹ̀ àti dàbọ́ẹ̀ àwọn òfin ọ̀pọ̀ àpọ̀ mọ́ra wọn. Mm-hmm wọ́n ní ọmọ yìí pé níbi ọ̀rọ̀ orúkọ náà làǹfà tó fẹ́ mẹ́nu bà fún wa ibi eléyìí tá a fẹ́ tanu léyìí. والاسم ضرب فضرب النكرة والآخر لمعرفة المشتهرة والاسم ضربان فضرب النكرة الظلم الساهرة والاسم ضربان وضرب النكرة والآخر المعرفة مشتهرة هنا والاسم orúkọ لا èdè mọ́lẹ̀ ọ̀ dọ̀rìbáni ìtumọ̀ rẹ̀ ní méjì lè kọ pé sí báyìí pé mi yọ yẹ kọ kọ orúkọ sọ fún ìlà kìsìmẹ́yìn ni ọkọ sínú ìwé rẹ bẹ́ẹ̀ méjì ló pé sí ọ̀dọ́rùn bò nẹkìrá ìpín alákọ̀ọ́kọ́ ni nẹkìrá wàlẹ̀ áhàrú ìpín kejì òun ni máàrífà máàrífà tó àlùmùsítẹ̀gì ọ̀rọ̀ máàrífà tó gbajúmọ̀ báyìí pé mi ní ìwọ ni níbi tó sọ pé nẹ́kìlá yẹn ọ́ la pàdé ẹ̀rọ jóló tí mo mú wá fún yín lẹ́ẹ̀kan ọ̀tíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ níta pé márífà ìpín kejì ọ́ la pàdé àrọ́júlù ó ti rí bẹ́ẹ̀ ni ó ti parí rẹ̀ níwọ̀n bá gbogbo àdúrà ẹsẹ̀ ká fẹ́ kàyè ìwọ ti yanjú ẹ̀ bẹ́ẹ̀ kò tí ì yọ rárá wọ́n sọ pé àlísmú kìsmánì ìsọ̀tánì fọ́kùnrán àwọn àṣọ pé mẹ́kọ́rọ́ mísìlú rọ́jòlù òkèdè bẹ́ẹ̀ wọ́n bá sọ pé máa rí fa mísìlú àrùn rọ́jòlù wọ́n ti parí gbogbo kí ó. ìdí ọbẹ̀ ọ̀ tún lè gbàgbé kí ni wọ́n ń pè ní àlùmẹ́tọ́tù àlùmárì fàmọ́ bẹ́ẹ̀. òníwàlẹ́ ìsúnmọ̀bà ọ̀gbà ní orúkọ ìpín méjì ni ọ̀bọ̀ ọ̀gbọ́n nẹ́kìrọ̀ nǹkan bẹ tó jẹ́ nẹ́kọ́ al-akharul ma'rifatu nǹkan kejì òun ni ma'rifa al-mushtahira tó gbajúmọ̀. àwọn afẹ́ sàlàyé bóòlù sì lè mọ ọ̀kúnlù máa rọ̀bà àlàyé tẹ́díkúlù fa innahu munkarun ya rajulu. ọ̀kúnlù máa rọ̀bà. القول فإنه منكر يا رجل فكل ما غب عليه فدخله فإنه منكر يا رجل وكل ما رب عليه فدخله báyìí ó kílẹ̀ àdébí pé gbogbo ohun tí rúbà á lè wọlé tí rúbà á lè fi tẹ̀lé kó gbogbo ohun yòówù tó bá wí lẹ́yìn rúbà. فإنه منكر اسم نكرة يا رجل وراكم تغبى من تغبى bí kan sọ pé rúbà máa lè àǹfàkòsòfò mọ́ọ̀lù yẹn kí ni ó dìkìrà nábẹ́ ẹ̀kọ́ lẹ́yìn ní zakato rúbà kọ̀blámẹ́lì ewu kọ́ ìdàtọ́ agbé fún yín ọ̀kúlùmọ̀ rúbà àléhìí tẹ̀díkúlù gbogbo ohun tí olùkọ́ta ti wọlé tì láyé yìí ká iná hù mọ̀nẹ́kárò ẹ̀sùn mọ̀ mọ̀nẹ́kárò ni nẹ́kírà ni yàárọ̀ jùlù ìwà arákùnrin yìí sọ gbọ́. ẹ gbọ́ mi díẹ̀ wọ́n wá fẹ́ mú àwọn orúkọ tí ló bá wọlé tì wá fún yín. Náhùngún láàmì wọ́n kì í tàbí wọ́n tọ́ bá kọ́kọ́ lè yẹ rọ̀bágò láàmì lé àbájì. Nàhùmù láàmì wá sí tàbí wá kọ́ bá àkọ́ olè mú báàbù láàmì lé àbájì. Nàhùmù láàmì wá sí tàbí wá kọ́ bá àkọ́ olè mú báàbù láàmì lé àbájì. Ó ní bí àpẹẹrẹ náà gùlàmí bí àpẹẹrẹ gùlàmù ọmọ ọ̀dọ̀ lọ́kùnrin àbínná àtiwé wọ́tọ́bákínná tọ́bák òun nípele bíi stẹ́ẹ̀pù tán máa ń gùn yẹn. ó lè hìm bí ọ̀rọ̀ wọn tó bá sọ báyìí pé rúgbà gùlámì ń lè ọ̀dàkì mélòó mélòó gùlámù. ah mo sì lára ọmọ yìí ẹ. oníláhùn gùlámì bí àpẹẹrẹ gùlám ọ kìtáàbì àti kìtáàb gùlámù ní ọmọdọlọkùnrin ọ kìtáàbì àti ìwé àtọ́bàtì àti ìpele tó máa ń gùn stẹ́ẹ̀pù yẹn àkọọ́lẹ̀ ìhìn bí àpẹẹrẹ ọ̀rọ̀ wọn tó máa ń pè rúgbà gùlámì lè àpẹ mélòó mélòó gùlám ọmọ ọ̀dọ̀ lé ọjọ́ tèmi tó ti sá mọ́ mi lọ́wọ́ wọ́n fi hàn pé gùlámù yẹn ń kọ́ mọ̀nẹ́kà mọ́kàrà ní tó dé nítorí kíni nítorí kórógbà ń kọ́ àkàdàmà àléhì àkàdàmà àléhì rúbà rúbà ṣáájú rẹ̀. àfàwa ó ti gé e kúrú pápátá ni o ó ní wọ́n máa àdá zàlíkà fàhà wà máa rí fa. لا يمتري فيه صحيح المعرفة وما على ذلك فهو معرفة لا يمتري فيه صحيح المعرفة وما على ذلك فهو معرفة لا يمتوي فيه صحيح المعرفة wọ́n ni wọ́n máa àdá dáálíkà ohun tó bá yàtọ̀ sílé yẹn tó bá yàtọ̀ sílé yẹn báwo a màrífà màrífà ni tó bá ti yàtọ̀ sálàyé àwí yìí màrífà ni tó bá yàtọ̀ sí láyé mú tẹ̀rí fíhì kò ní máa ṣe àríyànjiyàn níbẹ̀ asọ̀híhùn màrífù ẹni tí mọ̀ rẹ̀ bọ́lá láàfíà nínú náwó. gbogbo ohun tí rúbà bá wọlé tì nẹ́kírà ni. ohun tó bá yàtọ̀ sí irú ohun tá a sọ ni màrífà lòun jẹ́. láyà mọ́tàrí òní máa ṣàríyànjiyàn níbẹ̀ asọ̀híhùn màrífù ẹni tí mọ̀ rẹ̀ bọ́lá láàfíà nínú gbogbo àpẹẹrẹ yìí tó wá jẹ́ márífà ẹ̀rí pípọ̀ tayọ àpẹẹrẹ tí mo ti fún yín bẹ̀rẹ̀ mo ní nẹ́kírà kọ́ sí pé rọ́jò ni márífà kọ́ rọ́jò ni ilẹ̀ làáfà náà wá dé nísì. nìsánùhùn dàrú wọ̀zà ètò wa àná wọ̀zà wọ̀tílíkà wọ́lẹ̀bí wọ́gbólíkì náà. nìsánùhùn dàrú wọ̀zà ètò wa àná. وذا وتلك والذي وذو القنا مثاله الدار وزيد وأنا وذا وتلك والذي وذو القنا قل مثاله àpẹẹrẹ rẹ̀ òun ni za abẹ àdárò bá ti wí èyí tọ́lá èyí tó ní àlìfọ̀ làmù ni à. àwọn ẹ̀kọ́ àmọ́ ọmọ máa rí fà pẹ̀lú kálífọ̀ làmù wà mẹ́ ẹ̀tẹ́t. abẹ́ gbọ́ rí. ẹlẹ́ẹ̀kejì wọ zayidon. Oni ah. misalu hu ada àpẹẹrẹ máa rí fà òun ni ada. Wọ́n tó wà ní òun ni àlìfọ̀ làmù ẹlẹ́ẹ̀kejì wọ́n zaidun zaidu yẹn òun jẹ́ kí ni asmaul alam wọ́n pè kí kẹ́ni alam mo fẹ́ kí ẹyẹjú ẹ̀ lẹ́yọ̀ pọ̀ tó dáàrù kọ́ síbẹ̀ yìí pé alif lam al-mu'arraf bi al al-mu'arraf bi al ẹlẹ́ẹ̀kejì òun ni zaid zaid yẹn pè ní al-alam nípa tí wọ́n mọ̀ mọ́ yẹn. Hmm. ẹlẹ́ẹ̀kẹta wọn ni wá àná àná yẹn sọ ní ismu mudmar àti wílànà ismu mudmar ẹ̀wọ̀n párọ̀kọ̀rọ̀ kọ́ni ismu mudmar. ẹlẹ́ẹ̀kẹrin òun ni záá ẹlẹ́ẹ̀kẹrin ọjọ́ záá ó lè ṣẹlẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ òun ni wọ́n ń pè ní kí ni ismu isharo ismu kí ni wọ́n pe ó ismu ìṣàrọ̀ òun àti sílíkàjọ ọlọ́run tí wọ́n ní. ẹ̀ ń gbọ́ mi díẹ̀ díẹ̀ wọ́n ní wọ́n lẹ́ẹ̀dì bẹ́ẹ̀ náà ni àlẹ́ẹ̀dì ó ní wọ́n lẹ́ẹ̀dì yẹn wọ́n ní al-ismu al-mawsul al ń gbọ́ mi díẹ̀ díẹ̀ al-ismu al-mawsul wọ́n bákan náà wọ́n zulghina àwọn àti zulghina abọ̀rọ̀ hmm, abọ̀rọ̀ ìmọ̀ ìfẹ́lẹ́ yẹn náà nínú àwọn marifa gbogbo ohun tá a kálẹ̀ pátá marifa ni wọ́n ìtọ́lá lè fọlá marifa daidu lukman yusuf kìnìkan gbogbo wọn yẹn pátá marifa ni wọ́n orí ẹ̀kọ́ tí yẹn ni arọ́pò orúkọ márífà za ismu ìṣàrà àti tílíkà márífà alẹ́dì ismu mọ̀sùl márífà azulghina abọ̀rọ̀ ìyẹn ni kò sọ ìbùlùgínà ẹni tó lọ́rọ̀ gbogbo wọn yẹn náà pàtà márífà ni wọn. afáwa fẹ́ sọ bó lẹ ti lè mọ márífà òun lẹsẹ̀ méjì tó kù. wàhálà tó ń tààrí fi àn al ọmọ yóò àrífà kébòdì bùhàmí ọ̀làlẹ̀ kẹ̀bẹ́ẹ̀dì. wà á lásù nàárí bí àlùfáà. ọmọ yórí tàrífà kébòdì bùhàmí ọ̀làlẹ̀ kẹ̀bẹ́ẹ̀dì. wà á lásù tàrífì àlùfáà máa yórí tàrífì kébìdì. Àrífà ni mẹ́mẹ́, òun kẹ́ ń jẹ gi mẹ́rù jẹ, lẹ́yìn pọ̀ kẹ́ ń sọ̀rọ̀ lásán. Ọ̀la lè pàdé, ó ní wa alákò tàrífì. Irin iṣẹ́ tá a fi sọ nǹkan tá mọ̀ di ohun tá mọ̀. Sọ̀fíyá, irin iṣẹ́ tá fi sọ nǹkan tá mọ̀ di ohun tá mọ̀. Alí ni o. Ṣé ẹ̀ ti gbọ́ mi? Alí òun là á fi sọ ohun tí èsì márífà di márífà ọmọ yìí ò ní ẹni ọba gbèrò tààrí kàkẹ́bídín wọ́n fẹ́ sọ ẹ̀dọ̀ di márífà ẹ̀dọ̀ kan wọ́n fẹ́ sọ di márífà kọ́ọ̀lù alikẹ́bìdì ìwọ̀n tí ọ̀sán náà ní alikẹ́bìdì ah, ẹ̀ gbọ́mìyé wọ́n bá jẹ́ nẹ́kírà yóò jẹ́ kẹ́bìdì kò ní lálẹ́ fọ́lá ọmọ mi gbọ́ wọ́n bá di márífà kí ni ó di alikẹ́bìdì òníwà áàlà tó tààrífì irinṣẹ́ tá a fi sọ nǹkan bí wọ́n tá a mọ̀ òun ni al ali ni alifọ̀ lam àmọ́ yorì ẹni ọba gbèrò tààrífì kẹ́bi tí ń láti sọ ẹ̀dọ̀ kan bí wọ́n tá a mọ̀ yóò sọ pé alikẹ́bìn kẹ́ẹ̀tì gbọ́ mi wọ́n bá jẹ́ kẹ́bìn ẹ̀dọ̀ kan wọ́n bá ti di alikẹ́bìn ẹ̀dọ̀ náà láti mọ̀ àwọn afẹ́mú kìláàfù wa tọ́wọ́ láàrin àwọn ìlànà lórí pé iná ẹ̀ ti ń gòkè àgbà ó ní wọ́n kọ́ lákọ́ òmù ìnáhà làmú fákọ́t èdè àlè fólé wàsúlé mọ̀ta tó dára jù fákọ́t. wọ́n kọ́ lákọ́ òmù ìnáhà làmú fákọ́t. èdè àlè fólé wàsúlé mọ̀ta yóò dára jù fákọ́t. وقال قوم إنها اللام فقط إذ ألف Bèbè àlèfólé tàbí èpè tí rẹ̀ di. Àlèfólé wọ́sílé máa ta tẹ̀lé rọ́jì kàkọ́. Ó ní wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ òbò ni àwọn kan náà àwọn àfọ̀nẹ́wò wa sọ tí wọ́n ní ọ̀pá. Ẹnà àlámù fọ́kọ́tù máa rí fàyàn kìí sálẹ̀ pẹ̀lámù láàmù nìkan. Kí nìdí ta sọ pé láàmù nìkan ni? Bèbè àlèfólé wọ́sílé àlèfólé wọ́sílé àlèfó wọ́sílò ti mẹ́mẹ́ yẹn Hamza Tọ́lá wọ́sílè yẹn. Mọ́tàlá tó dára jù tá a bá ń pa ọ̀rọ̀ pọ̀ mọ́ ní oṣù yóò ṣubú. ni wọ́n sọ pé láàmù gangan làmì máa rí fà àtàlìfù bẹ́ẹ̀ because bí a kọ àlìfù ọ̀làmù láàrin ọ̀rọ̀ wọ́n kọ rẹ̀. ẹ dáhùn ni bàbá ní bisimilahi rahman rahim kí kí àlìfù ọ̀làmù ti dẹ́n àwọn rahman ló pé náà làwọn èèyàn fi takú pé wá kí àlìfù ọ̀làmù láàmù nìkan ni máa rí fà wà nù ẹ̀ ọ̀la kọ́ọ̀mù bákan náà àwọn mẹ́rin sọ báyìí pé ìnà àlámù fákọ́t àmì káàfin kọ̀ǹkan di márífà lámù nìkan ni ìdí àlèfò léwásílì nítorí pàlẹ́fù tí a ń dàpọ̀ mọ́rọ̀ yẹn mọ́tà kùtàràkì tá a bá ń bọ̀rọ̀ lọ pẹ̀lú rẹ̀ yóò máa jábọ́ bí ká sọ yìí ìdílé àìní ẹ̀sùt lórí pé nǹkan ìyìn sọ pé bí àlè àmọ́wé àlè sí làwọn fi sọ pé. láàmù yẹn nìkan àwọn làmì máa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك